kò sólókó lóko. kò sólókó lóko. àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté yìí. ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù. ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló sọ́wọ́ àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. ẹni ẹni kò fẹ́ni lójú tó bàtà sẹ́nu ètùmọ̀ àrègbà wà ó lọ́wọ́ àfọ̀ jù fẹ́ ni ọ̀rọ̀. bírọ̀bá lọ lógún ọdún ọjọ́ kan ló ti tọ́ ọba igi ọba fẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlẹ́ gbòòrùn àṣebí o bí kò ilé ò pa nítòde o lè wọlé tán mi o ìmùtẹ́rí ẹni kà jẹ́ àlẹ́ àṣebí o ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ alẹ́ gbòòrò àṣebí o. ọ̀sọ́lọ́kọ̀ọ́lọ́kọ̀. níbo ló wà. wo wo sọ̀rọ̀sọ̀rọ̀ má waste time níbo ló wà. what's wrong kí ló dé. nígbà wo gan-an lolórí bọ̀ dé àti pé níbo làwọn agbófinró bá ọ̀rọ̀ dé lórí n tó ṣẹlẹ̀ yìí gan-an. ìlú fẹ́ mọ̀. ó dẹ̀ fẹ́ máa parọ́ lójú àǹtí ẹ́ ó tún fẹ́ máa parọ́ lójú àǹtí fẹ́mi. ẹ jọ kí ló ṣẹlẹ̀. Eh, it's nothing serious. ó serious o ẹ wo ó serious ju bó oṣù kan ṣe tẹ̀kẹ̀ lọ mi ò rẹ̀ nígbà it was me something. à ah, àti wa ọ̀bọ̀ ẹ̀ ǹlẹ́. Hmm, ẹ ǹlẹ́ ẹ gbà fún yín. aha mo ní ọ̀rọ̀ tá a sọ tì torí ẹ̀ mo ṣe ni pé wọ́n pè ọ́ wá. kábíyèsí ọ̀rọ̀ aṣọ ti wá pọ̀ ìwo níbẹ̀ èwo ló ń já yànmùyàn lẹ́wà yìí. kábíyèsí hmm? àbí ọ̀rọ̀ ọ̀sálàyà ọ̀sálàyà. Ah, ah, ibú náà lásán ti. Ah, eh, <laughs> hmm. Hmm. Eh, bàbá àbá tí mo mú wà náà ni mo fẹ́ rò pọ̀ dáa jù àbẹ́ ẹ̀gbọ́ bí pé ká fi ojú síta ká wá ọmọ tó bá dáa láàrin ìgboro tó yẹ lólórí tó lè dúró pẹ̀lú yín mm. èmi rò pé ní. ẹ̀gbọ́n ọmọ ayé ìsìn ó ń dẹ́rù bà mí hmm. tá a bá mú wọlé tán yóò tún wàá dákun tó wà nílẹ̀. èyí á ah. ṣe kábíyèsí ah. ṣé adélébọ̀ láwà wá fún yín ni ah. rárá o rárá o ọba lẹ́jẹ̀ oh. ẹ gbọ́dọ̀ tún jàjẹkù bẹ́ẹ̀ ti wáyé. Eh, àwọn adélébọ̀ kan wà tó ń jupá jùsẹ̀ ju àwọn ọmọ ìsìn lọ. ẹ̀yìn tí wọ́n lè jupá jùsẹ̀. Ah, ah, ah, bàbá o. àmọ́ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ àmọ́ rí bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n bí ẹran bá pẹ́ lọ́bẹ̀ a máa ṣe dòmùdòmù lẹ́nu lóòótọ́ àmọ́ bíi ti ọ̀yà àṣẹ̀ṣẹ̀ pakọ́ o. ẹ̀yin làwọn ilé ìbò máa ń pè ní fírẹ́ẹ̀sì. fresh. fresh. fresh. yes. bàbá ẹ̀yin náà ẹ mọ̀ pé súnmọ́ ni làá mọ̀ sí ẹni nígbà tá a súnmọ́ yín ńlẹ̀ ìbò tí a náà fi ń ṣe gírígírí bọ̀. irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn pé màá wá pé màá fara mọ́. Mm. ọ̀rọ̀ bó ṣe lọ yẹn o. Ah, bàbá ẹ fọkàn yín balẹ̀ báyìí ẹ̀mí mo ní ẹ fọkàn balẹ̀ ṣe rí ọmọ tó sọ̀ǹtọ̀ mm-hmm. ọmọ tó wuyì tó ṣe rí tó lẹ́wà tó jẹ́ pé tí ẹ̀ bá wò wá ìgbé àrùn àkàṣà alíkà ó lórí rèé. Uh, make sure you bring the sweets. Oh, okay, sir. You can go. Thank you, sir. Um, uh, Ide. So, Shola will now be the MD of this company. <laughs> Excuse me, sir. Or managing director I'm sorry. It's not child's play. Hmm, I see. Are you implying that um, he's not competent enough to be the MD of this company or maybe Monkotimoshe? I wouldn't dare, sir. I'm just concerned. We're concerned, ne? because, sir, we know what it takes to be a managing director. Uh, mm. Not to talk of a big company like ours. Wow, interesting. Now tell me, what does it take to be a managing director? Thank you, sir. Qualification. Hmm. Yes. Um, education is very important for someone who would uh, take up such a, a big position, sir. Uh, sir, experience is another thing we must also talk about. You know very well, sir, that uh, anybody who would take or assume such a position would have to uh, make some very important decisions at some point. shut up! Shut them up! You see, sorry, let me a pain of my talent. And the fact that you're useful to this company, it be no back home back back to Lagos. I right away. So my God also, I mean, take a decision. We'll, we'll give instruction. Yeah. And you're questioning it. I mean, who are you? Who are you to question my instructions? Are you all right? I mean, what idea do you have about Shola? A trained officer of the army. Perceptive, calculative, and most importantly, very loyal. One ramble àwọn to come to the classroom to meet. The only sensible thing you have said is the fact that um, a managing director may take very strong decisions in the interest of the company. But who is more qualified to be in that position than a man who has had to take split-second decisions in matters of life and death to save his squad? Who? actually, if I need your opinion, I'll consult you. But don't you ever, I repeat, don't you ever question or query my decisions again in public. sorry, sir. Now get out. When the new MD comes, make sure you give him your maximum cooperation. Okay, sir. Get out now. Get out. Nonsense. Don't you ever talk back at me. I wasn't talking back at you. Even grumbling is talking back. Mommy, this is about my life too. One time we were by ourselves. Mi ò pay money yín pé Suddenly I could decide we, we need him back in our life. Mommy, even though you don't love this man, why are we here? Somewa, I don't need explanations, okay? Really? Fine. Just now what you are doing could affect my life too. Don't you walk out on me. Somewa! sọ I know everything feels confusing right now and you feel betrayed. But I want you to know that everything I do is for your own interest. You're all I have and what I live for. And I know someday you will understand me. Thank you, Mom. Don't worry, I'll handle it. What is it? Why? See, I'm having problems with Tomiwa. What else? Okay, okay, okay. Mo Mommy, it's in Let's pretend to be asleep. Come on. too. <laughs> I knew it. no, you didn't. Yes, mommy fooled you. <sighs> Maybe a little. <laughs> and my kiss. so naughty. Chihu. Tapato Kojubayo. No worry. Oh. oh. Okay. You owe me one too. <sighs> Oh. And um, what do I owe you exactly, miss? A box of chocolates. Oh. <laughs> yes. Sure, Omoyi. <laughs> Don't worry. I'll get you one, okay? Don't worry. <laughs> Rotimi. Yeah. My better can call off. Don't ah. kill your soul you What are you saying? Are you telling me there is no plan concerning us? Oh, Lucien, sorry, bye. There was never any plan. And you know I'm married to your boss. Àjọ mọ gbogbo eléyìí ni and I agreed to lay in the background. So in tó fẹ́ nìyẹn kí n side runs. Ó bẹ́tà ju kí n You're only being emotional. At some point you would want more. Listen, don't worry, Me and ní kọjá yàrá Everybody ló máa Besides, Tomiwa is misbehaving. Why? Why do you think? me? for both of our sakes, let's just drop this as soon as possible. My husband is a very dangerous man. ṣé kí n gbọ́mọ yìí wọlé. no i'll do it. Ah. Ah. Daniela ma ti wá di big girl báyìí. Màmá kò ń pẹ́. What was I supposed to do? Pretend like it never happened. <sighs> Doesn't even look like I'm okay. I can sleep. Wake up, sleepyhead. You look tempting. Oh, yeah. Unfortunately, mister, at overdue, gbogbo ara dẹ̀ ló ń ru So better go kò dìde. Hmm. ṣé massage ọlọ́wọ́ sílẹ̀ àbí òun náà sọ. So. Hmm. ó ṣe mi ò fẹ́. kúrẹ́ kúrò jàre ah, ah. <laughs> kí ló ń ṣe ẹ̀ náà ó jẹ́ dìde kí main ọ̀gá tó dìde. main ọ̀gá eh, ah, náà. ó oh. <laughs> tẹ̀rọ pé mi ò bá rí i. Eh, ìwọ kẹ subordinate ọ̀gá nìwọ main ọ̀gá gangan wà ń bẹ̀ fi mí lẹ̀ So, what's for breakfast? Because I'm famished right now. Ah, ó tó famished. Ṣé o ti gbọ́? Jídé jọ, bá Yeah. yeah. kí There's no need to panic. Um, ó dalẹ̀ ọ̀rẹ́ Um, What does that mean? ó disappear on me. Um, baby, oúnjẹ tó ń sẹ́ ń kitchen máa Go and attend to it. I'll, we'll discuss. Please. sanity ni. ó wà ní wọn the money ẹ kí n money. i told you i have no money. Whoa, whoa, whoa! pariwo lé mi ẹ alájà ni now kò ń ṣe fáwọn tèmi náà i'm just an errand boy. now all these parables have to stop what is happening. baby it's just an argument between friends. Uh, uh, uh, uh. sister there's no point beating around the bush anymore èmi àti Fẹ́mi ò she, ṣe ọ̀rẹ́ no business lásán ló dà wá pọ̀ ó dẹ̀ dalẹ̀. All I'm here to get right now is the five million naira he's owing his partners. I'm talking about some very dangerous partners here. Since tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin méjèèjì ní nǹkan kan pọ̀, èmi fi ìpò yẹ kó gbọ́rọ̀ sí ẹlẹ́nu. Ìwọ kí n bá sọ̀rọ̀. <sighs> Brother. There's no need hanging around again. Just get the money and we'll go our separate ways. Huh? Finito. <laughs> and by the way, I suggest you tell her everything. I mean, Bashir Padi and all about the money. Because me, ò ní fẹ́ kí lady marry me, mi come pé bad impressions about me or come máa fẹ́ kí you ọmọ more black, mi

I had no idea at all. ṣé nítorí pé Bọ̀dé sọ pé òun ò fẹ́ rí ẹ pẹ̀lú mi di drug baron. No, don't get me wrong. ọ̀rẹ́ mi tí mo gbé lọ́dọ̀ ẹ̀ Ralph òun ló and I had no idea at all. Magboro gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. o ò mọ lápálájọ ló ṣe you should be smarter than that. Debbie, try and understand. I wasn't emotionally okay. And Ralph was not always a drug baron. He was a very brilliant guy. Àjọ lọ sí school ni ìgbà tí mo bẹ̀rẹ̀ sí practice yẹn ni àfi bẹ́ẹ̀ ríra mọ́. Mi ò mọ̀ kó ti change. Jọ, ṣé ó ń fàlàjà yẹn no mi ò rò bẹ́ẹ̀ but alájà yẹn ni sponsor wọn. but ìgbà tí mo pa àwọn pípọ̀ yẹn dangerous bẹ́ẹ̀ yẹn kí ló dé tó ṣe betray wọn and from what you have said ó dàbí ẹni pé òun fẹ́ fi owó yẹn ṣe side business títí ara ẹ̀ ni until he was duped which was what probably led him to his death. mi ò mọ̀ I had no idea I still don't know why he did and alájà dẹ̀ rò pé mo mọ̀ nípa ẹ̀ ni. Everything is just so messed up right now. I don't even know what to say. Baby. Don't baby me, Femi. Má baby mi rárá ti ẹ̀ ni. Ṣé mo ru danger tí èmi, ìwọ, àti Danielle wà báyìí nítorí Ọlọ́run? And how can you involve yourself with such dangerous elements, Femi? Baby, I'm sorry. I promise to make this right. And how do you intend to do that? All they need is the money. Mawa. Joe, You lo ti five million naira. Isn't that why you asked me to borrow you money? I'm a one no one. Now I know. Sha calm down. Only share anything. And how will you know that? How? Because all they want is the money, not blood. I'm sorry. I'll make it right. Barakini I'm saying anyone can be a killer. Even you? Anyone. àjọjẹ ní ìkọ̀kọ̀ àjọmu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́ fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú. yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí.